بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى ثم الصلاة والسلام على من اصطفى وعلى آله وأصحابه مصابيح الدجى ومن سار على نهجهم ودربهم إلى يوم اللقاء أنا أقف ولون وبا أترى كلام أتشو لارف فما سواجوا àríkọ́ṣe wa nábi wa Muhammad sallallahu alaihi wa sallam àti gbogbo ara lẹ́ ànábì àti gbogbo sahaba ànábì gbogbo mùsùlùmí tí bá ń tọ ìlànà ń ṣẹ́nà tó ń tọ́ pẹ̀lú ikhlas ó ń tọ́ pẹ̀lú mímọ̀ ó ń tọ́ pẹ̀lú akẹ́ ọkàn láti rojú rí ọlọ́run bọ́lọ́wọ́ subhanahu wa ta'ala musa yọ́nú sí gbogbo wọn lápapọ̀ kó ṣàwá náà nìkanú wa la ilaha illallah àdéhùn tí a bára wa ṣe lánàá oní pé lẹ́yìn gbàdá ti yanjú àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan lábẹ́ hajji almaratu wa salatu obìnrin muslima àti ìrun náfílà tàníyàn obìnrin Muslima, àti ìrun náfìlà ìrun èlé sáà máa ń yàn àyàtọ̀ al-ukhtul mùsùlùmá mo kò wọ́n máa yá mi mùsùlùmá àkísírì ní sọ̀láti náfìlà máa pọ̀ lẹ́ni tí ó máa kírun náfìlà jẹ́ kírun náfìlà yíyàn rẹ̀ máa pọ̀ dáadáa mẹ́jọ sí wípé ìwọ̀n àwọn èèyàn náà ló máa fojú tó fún àdísà àbọ̀rọ̀ ìrẹta radiyallahu anhu wọ́n ni qultu mú sọ wípé ya Rasulullah wọ́n ní ṣe ọlọ́run fama salah kí ni ìrún náà kí ni ìrún kí ni oore kan ìrún kíkí tí wọ́n gbé kalẹ̀ fún wa Albarika kan nìrún kíkí tí wọ́n gbé kalẹ̀ fún wa ìdùnnú kan òun nìrún kíkí jẹ́ tí wọ́n gbé kalẹ̀ fún wa oríire ayé àyíkàlùkíyàmà òun nìrún kíkí jẹ́ tí wọ́n gbé kalẹ̀ fún wa famensha akshap ẹni bá fẹ́ yín kó wá orí náà púpọ̀ wàmensha akọ́ẹ̀lì ẹni bá sì fẹ́ kó wá orí náà níwọ̀nba kó mọ̀ wà púpọ̀ mọ́mọ́ ahmed ní wọ́n bá àdísì yíwá bákanáà hadith Abu Hurairah radiyallahu anhu ètí alimọ́mọ̀ Tabarani tí wọ́n gbé jáde fún wa wọ́n ló ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam sọ wípé as-salatu khayru mawdu' as-salatu khayru mawdu' irun kíkí ẹni bá ní kápá kó wá oore náà púpọ̀ kó wá púpọ̀ fún ipe oore ni kò sẹ́yìn kan tí ń kówó sùn láti ní kò sẹ́yìn kan tó sọ pé ìdùnnú sùn lọ́dẹ̀dẹ̀ ohun ò fẹ́ dùnnú má bó ti wù kóore ayé ó pọ̀ fún èèyàn tó láyé ẹ̀dọ́ tó máa wá kó pọ̀ sí ni tó bá tún gbọ́ wípé lẹ bá rìn síbi báyìí ah oore náà tún pọ̀ sí ẹ̀dọ́ tún wá lọ́bẹ̀ẹ́ kí ni mú káwọn èèyàn máa ṣiṣẹ́ oṣù lápèjúwe wọ́n bá san two thousand naira fẹ́lòmíì níbi tó ti ń ṣiṣẹ́ tó bá tún gbọ́ wípé ìdìbò míì tún wà tó san one fáwọn èèyàn at the end of the month yóò tún gbìyànjú àti apply síbẹ̀ yóò fi ibi tó ti ń gba fifty yóò fi ilẹ̀ tó bá tún ṣiṣẹ́ nígbó ní one fifty yẹn sáà tó tún gbọ́ pé nìkan ń bẹ two hundred wọ́n san fún wọn bẹ̀ ibi tó ti ń gba one yẹn yóò tún fi bẹ̀rẹ̀ lẹ̀ torípọ̀ ọmọ ẹ̀dá afẹ́ràn orí dáadáa tó bá ti wá rí bẹ́ẹ̀ irun kí tí ẹ rí yẹn oore tí wọ́n gbé kalẹ̀ mùsùlùmí o ẹjá máa gbìyànjú ká wá oore náà kó pẹ̀lú kí nẹ́fìlà wá yíyàn kó pọ̀ dáadáa yíyàn yẹ kó pọ̀ ní mùsùlùmí bìnrin ẹlẹ́ẹ̀kejì sọ́lì ọ̀rọ̀ wá àti ti máa wáyé sinẹ́tẹ̀ àṣọ̀tà rọ́kà àwọn ọmọ tí wọ́n pè ní rọ̀ wáṣìf tí wọ́n lẹ̀ ìrun náfílà tí wọ́n lẹ̀ papọ̀ mọ́ ọ̀ràn yẹn márààrún táǹkì àti ṣubú àti zuhur àti asir àti maghrib àti ìṣà márààrún yìí làwọn ọ̀ràn yẹn nínú islam ó wá láwọn ìrun náà wá fìl ṣáàlẹ̀ papọ̀ mọ́ wọn ìdẹ̀ ìta ń kí sáájú wọn ni àdé ìta ń kí lẹ́yìn wọn àwọn ọmọ ẹni wọ́n pè lọ́rọ̀ wáṣìp sábà ń bèèrè lọ́wọ́ ìrun òṣèré ìsìlámù ń pe alìsọ lẹ́ẹ̀kì rọ̀ tìbátẹ́kì ìjọ ti kí ìrun èlé rẹ̀ káàlẹ̀ mọ́rùn ọ̀ràn àyà ìrun èlé ìrun náfìlà káàlẹ̀ mọ́rùn ọ̀ràn àyà lára ìdà á ti ọ̀ràn ẹ̀yẹn ákìrún náṣìlà yẹn ká tó kọ́ràn yẹn ni àbíta bá kí wọ́n ọ̀ràn yẹn tán láàkì náṣìlà yẹn ìjó ti kí so rọ̀wá tíbù làwọn ìrun èlé ìrun nàwáfíìlù tí ń bẹ ṣáájú ìrun ọ̀ràn yẹn àbí lẹ́yìn rẹ̀ gbìyànjú mọ́ kí papọ̀ lásìkò tí ó sì pẹ́ ní ìsìn a máa kí zoor náṣìlà ṣáájú zoor yàn bàbá tó kí zoor tán nàwádìlú tún bẹ lẹ́yìn òvò kí gbogbo àwọn nàwádìlú wọ̀nyí bọ̀wátìbù wọ̀nyí mélòó gbogbo rẹ̀ méjìlá náà ni ìkẹ́nà àwọn ìyàwó àná Muhammad sallallahu alaihi wasallam láwọn ìyàwó torí gbogbo àwọn ìyàwó ànábì pátápátá ìyàwó mùsùlùmí òní umu Habiba kọ́lọ̀n kó bá yọnu sí wọn anáhà èyí sọ báyìí wípé سمعت رسول الله صلى الله عليه وسلم يقول مغبون شي الله تي كي الله تي الله رن بي فون تون سو باي ويبي ما من عبد مسلم kò sí yòówù ìbá jẹ́ nínú ẹrú ọlọ́run ọba tó ń jẹ́ mùsùlùmí yusalli lillahi kulla yawmin ithnata ashrata rak'ah tí bá ń kí ní gbogbo ojoojúmọ́ ayé rákà méjìlá kan tatawu'an ghayra farida tó jẹ́rùn náfílà tí è sí ọ̀ranyàn illa bana Allahu lahu baytan fil janna àyàfi kí Allah subhanahu wa ta'ala kó kọ́ ilé kan fún nínú àlùjànnà ti torí náfílà tó yàn yẹn aw illa buniya sí pé wọ́n kọ́ ilé kan fún nínú àlùbáà mùsùlùmí wọn gbàdé fìyí wa ẹwù náfìlà méjèèjì láàyè ń jẹ́ sábàbí tí yóò fi ráàlì jẹ̀ náà wọ̀n wájú ọlọ́run subhanahu wa ta'ala ẹlẹ́kẹta sọ́lì àrùbá ẹ̀rọ kàáàtì ní kọ́bẹ̀ làásì lè hadith ibn umar radiyallahu anhuma qal قال رسول الله صلى الله عليه وسلم رحم الله مرأ صلى قبل العصر أربعا رواه أبو داود gbìyànjú mọ́ kíráka àrùn mẹ́rin nínú fílà sáájúgbò tó kírun wọn ásírì ìrun ásírì mẹ́rin gbìyànjú mọ́ kíráka àti mẹ́rin nínú fílà sáájúgbò tó kírun ásírì fún àdísí ibn Umar àtúnwà àti bàbá rẹ̀ Umar kọ́lọ̀n kó bá kẹwọn kó bá yọnu sí wọn olóńṣẹ́ lọ́n sallallahu alaihi wasallam sọ wípé rahimallah kọ́lọ̀n kó bá ń kẹ́ رحم الله امرأ قال طبعا طبعا كما يدينك صلى قبل العصر أربعة tó kí rákà mẹ́rin náfílà kan ṣáájú tó kírun asìrì eléyìí ká tó lọ kó lórí ganta kọ́kọ́ kà nípa rákà méjìlá tó jẹ́ habiba tí wọ́n gbà wá fún wa wípé ànábì alẹ́sọ̀rọ̀ sẹ́lẹ̀ wọ́n lẹ́ni bá kí náka méjìlá kan tó yàtọ̀ sí ọ̀ràn àyàn ọlọ́run bó fi kọ́ àlùjẹ́nà fún nínú ọba àlùjẹ́nà ẹjẹ́ aṣíraka méjì ṣáájú sóbò méjì ṣáájú ìrun bóhọ̀ ó méjì lẹ́yìn Odi di márùn-ún ó di mẹ́fà méjì lẹ́yìn Maghrib ó di mẹ́jọ méjì lẹ́yìn Isha ó di mẹ́wàá méjì tó kù wá dà tó ìkú méjìlá ẹjá ń tún kà méjì ṣáájú sóbọ̀ méjì àbí mẹ́rin ṣáájú zuhur so ibi tí méjìlá ti jáde nìyẹn yídà kéèyàn yán náfílà méjì ṣáájú zuhr àbí kéèyàn yán mẹ́rin ṣáájú zuhr kéèyàn bá yán mẹ́rin ṣáájú zuhr pẹ̀lú méjì ṣáájú subur ó di mẹ́fà kéèyàn bá tún wáyán méjì lẹ́yìn rẹ̀ zuhr yẹn ó di mẹ́jọ kéèyàn bá yán méjì lẹ́yìn maghrib ó di mẹ́wàá kéèyàn bá yán méjì míì náà lẹ́yìn ìṣá ó méjìlá méjèèjì láyìí òun ló wá nu hadith ìyá ọmọ Habiba رضي الله تعالى عنها عن بقية أزواجه عليه الصلاة والسلام tàbí méjì sáájú zuhur mẹ́rin lẹ́yìn zuhur ìsídà kó jẹ́ mẹ́rin sáájú zuhur kó jẹ́ méjì lẹ́yìn zuhur àbí kó jẹ́ méjì lẹ́yìn sáájú zuhur kó jẹ́ mẹ́rin lẹ́yìn zuhur gbogbo ẹ̀ papọ̀ náà ó ń jẹ́ méjìlá so ìyẹn làdí ìfìyẹn wá fún hadithi ti ibn umar lori ti asiri ọtọ nìyẹn ìyí ẹ̀ tún sára méjìlá yẹn tí anábì sọ wípé kọ́lọ̀ kó bá ń kẹ́ lámáyí àbí kó bá ń kẹ́ èèyàn kan sọ́là arúbàán láàásìr arúbàán tó kí náà sílà mẹ́rin asir mẹ́rin yẹn wà lọ́tọ̀ ni kò kún ara méjèèjìlá yẹn ẹ̀gbà wá wáyé wípé násìlà gan bẹ náà ṣáájú Maghrib bó ti wà nù súnú nàbìdá àtàwà fáwọn ní àdìsí ní ìyàwó Àìṣà ni wọ́n gba àdìsí yẹn wá wọ́n ló ń ṣe náà àdìsí sọ́lá tó sẹ́lá ó ní sọ́lù qabla al-Maghrib sọ́lù qabla al-Maghrib sọ́lù qabla al wọ́n ló ń ṣe náà ní ẹ̀ṣẹ̀ náfílà ṣáájú maghrib ẹ̀ṣẹ̀ náfílà ṣáájú maghrib ẹ̀ṣẹ̀ náfílà ṣáájú maghrib lẹ́lẹ́ẹ̀kẹta yẹn ànábì wá ní liman sha'a fẹ́ni tó bá wí ẹni tó bá fẹ́ kò kan kò kan fẹ́ni tó bá ṣe kí ni tó bá fẹ́ kò kan yẹn wọ́n ṣàwá kọ́mẹ́ntì lórí hadith yẹn wípé karọ̀híyàtán an tutakhadha sunna karọ̀híyàtán an tutakhadha sunna anábì padà sọ lẹ́lẹ̀ ìkẹta wípé tó bá fẹ́ torí pé anábì kórìíra wípé a gbọ́dọ̀ mú nímú súnà gbogbo ìgbà bá ṣe mú nímú wípé kátókí ṣubú yìí káṣe náfìlà méjì kátókí dúr káṣe méjì àbí káṣe mẹ́rin tabákí dúr ìtàn káṣe méjì lẹ́yìn ẹ̀ tàbá kí yóò yá gbọ́n gírì tán káṣe méjì lẹ́yìn ẹ̀ bá ṣe mú nímú kó kànpá yẹn ànábì ò fẹ́ ká mú náfílà ṣáájú ìrun mọ́jú kò fẹ́ ká mú ní tó kànpá ṣùgbọ́n ẹ kí èèyàn máa ṣí ní ìdákọ̀ kan ó láti máa wá ṣe tóòrùn bá ti wọ̀ tí èèyàn ni kò tí ì pèrún ní o ka esi ìgbà tó rùn bá ń a lọ́wọ́ ẹ kírun nígbà tó rùn bá ń wọ̀ lọ́wọ́ tó ti wọ̀ tán àmọ́ wọ̀ tán ìdá mọ́ázínù tó mọ́ázínù a na dúró dégbà tí mọ́ázínù ó pèrún sẹ́rí wítìr òun dádúró lọ́tọ̀ ni ìsáàmù gan fẹ́ kó ti pé wítìr ìrun òru ló yẹ kó máa jẹ́ tóró ń ṣe náà àdìsọ́láàtò sẹlẹ́m ó ní ká fi táàkì parí lóru ká wítìr kẹ́yìn rẹ̀ so wítìr èèyàn kí mẹ́ta rẹ̀ ni márùn-ún lèèyàn kí ni òun yàtọ̀ sí ó yàtọ̀ sí mẹ́fílà ìṣà ìṣà ìtẹ̀lẹ̀ ní mẹ́fílà tiẹ̀ tó jẹ́ méjì òun lásọ fúnra wa yẹn so wítìrì dádúró ni kìí ṣe náfìlà ìṣá báyìí ṣe máa ń rò pé bóyá ìṣá ẹ̀ rárá gẹ́gẹ́ bí irun tá a máa ń kí lóru àbí lẹ́yìn ìṣá ìlálẹ̀ torí ń a gbọ́ inú àbí tá a kà náà àkọsílẹ̀ àfa àwọn àgbà nínú àwọn sàhábà Abubakar Siddiq radiyallahu anhu wọ́n tó bá ti kí ka ìtàn àwọn òkè tó lọ sùn torí ilé láǹfààní àti gbogbo àwọn ọ̀run wọ̀nyí ọlọ́ọ̀bá sùhánàwó nawafil ni táàfin wojú rẹ̀ wájú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala na'am ẹlẹ́ẹ̀kẹ́ni salli salata duha min irtifa'i shamsi qayda rubhi ila qubali dhuhri bi 20 daqiqa taqriban wa afdalu waqtiha hina ishtidad لحديث زيد بن أرقم قال خرج رسول الله صلى الله عليه وسلم على أهل قباء وهم يصلون فقال صلاة الأوابين إذا رمضت الفصال رواه مسلم صلاة الأوابين حين ترمض الفصال أي حين يحترق أخفاف الفصال وهي صغار من أولاد الإبل wal-khisal jam'u fasil ìkẹ́lẹ̀ kẹrin láti ń gbọ́yé nípa ọ̀rọ̀ ọmọ ìyá ni mùsùlùmá gbẹ̀jú àti máa kírun dùhà náfílà dùhà ó dáa ká máa yan náfílà yìí ìgbàtàkì rẹ̀ bẹ̀rẹ̀ sí ní ede ịda ìdà yẹn owó ni ń ha ti bẹ̀rẹ̀ náfìlàdùhá ti bẹ̀rẹ̀ títí tí ó kù fi kú bíbí twenty minutes tí zúrí ó tó ọ̀rọ̀ yẹn sọ́dọ̀ tí wọ́n ń bí tí wọ́n kọ wà gbé wá sọ́dọ̀ tí wọ́n ń bí ń jẹ́ sọ́látù nígbà tó bá yọ tán na tá a máa ń yàn nígbà tóòrùn bá yọ tán yányán kì í ṣe ìgbà tóòrùn bá ń yọ lọ́wọ́ àwọn èèyàn sì nǹkan yẹn gbọ́yé pàápàá jùlọ àwọn jamaatu tabligh wa da'wa àwọn tabligh yìí nǹkan sì ní tako súnà náà sallallahu alayhi wa títí tóòrùn fi yọ tóòrùn bá yọ tán anábì ó wà ṣe nà wáfíìl tó bá ṣe nà yẹn tán yóò wá lọ sínú ilé yóò mọ̀ lọ sínú ilé ìkọ̀kan náà àwọn ìyàwó ẹ̀ yóò mọ̀ sálámà sí wọn yóò mọ̀ kí ni ìlànà náà náà nígbà bá ń yọ lọ́wọ́ máa gbọ́ lọ́dọ̀ kò sí ìkẹ́ tó yẹ́sọ̀ láti ṣòro pé ìrun mọ́ sí nígbà tó nù bá ń yọ ìgbà tó nù bá ń yọ àẹ́ ń gbà yẹn ìgbà tó bá yọ tán la tó ń tó àwọn àsìkò mẹ́tẹ̀ẹ̀ta tí kanu mẹ́tẹ̀ẹ̀ta ìgbà tó nù bá ń yọ lọ́wọ́ tó bá tẹ̀ ń yọ báyìí àẹ́ àbí èèyàn pẹ́ kéèyàn tó dìde àti kírun sóbọ̀ ìgbà tí èèyàn tají sí òòrùn yọ lọ́wọ́ à èèyàn ṣàlùwàlá yóò kì bẹ́ẹ̀ torí pé kìí sí pé èèyàn pé ìgbà tó rùn bá ń yọ lọ́wọ́ èèyàn kírun sí so àyẹ̀ kírun nígbà tó rùn bá ń yọ lọ́wọ́ àyẹ̀ sì ń sìnkú lásìkò yẹn á jẹ́ kó rùn yọ tán yányán ká tó sìnkú àfi tó bá ṣe kú bóyá ọ̀nà tó kú yẹn gbà kú òkú ni ó ti yọ ọwọ́ rínú rẹ̀ ò jẹ́ káwà gan gbádùn ládùúgbò so dọ̀rúrọ̀ ní necessity nìyẹn àsìkò kejì tá gbọ́dọ̀ kírun sí ó là ń pè ní ìgbà bá wà ní rẹ̀mídíàn rẹ̀mídíà wà nígbà tó wà ní òkìtàrí èèyàn tí ò tí ìgbà bá ń bẹ lókìtàrí èèyàn nígbà tó bá ti sẹ́ńtà tó wà láàrin gbogbo orí yẹn àbí tó lọ bẹ̀ tánàbí sọ fún wa káàgbọ̀dọ̀ fi kírun nígbà tó bá ń yọ lọ́wọ́ ó ní lè ẹnà ṣẹ́mta tẹ́tòlú rún mìnkọ́rì lẹ́yìn ṣẹ̀tàn rẹ̀ torí pé yíyọ ọ̀rùn bó ṣe ń yọ yẹn ìgbà tó bá yọ ó ń yọ láàárín ìwo méjì orí ṣẹ̀tọ́nù ṣẹ̀tọ́nù ní ìwo méjì ẹni èṣù so àárín ìwo rẹ̀ méjèèjì yẹn lòun ṣe ń yọ bẹ́ẹ̀ bá wá ń kírun lásìkò yẹn bí ìgbà tẹ́ ń forí balẹ̀ fún ṣẹ̀tọ́nù ni mùsùlùmí òdodo si rèé kò ní forí balẹ̀ fẹ́ẹ̀dá kan ní ọlọ́ọ̀bá subhanahu wa so ìgbà tó ní bá ń bẹ ní nàìjíríà tí oòrùn bá yẹ tó bá wà ní àárín orí wa àìtí ìrún lásìkò yẹn àìtí ìsìnkú lásìkò yẹn a jẹ́ kí a kí dórí tán ká tó sìkò bákan náà kẹta káàtì gbọdọ̀ kírun àti tó bá ṣe wípé ó ìwọ̀n ọ̀ràn tá a àdúgbà yẹn asùntẹ́lẹ̀ gbà yẹn látají sí àlèkí tó rọrùn èèyàn nìyẹn òun nígbà tó òun bá ń wọ̀ lọ́wọ́ ṣùgbọ́n tó ń wọ̀ lọ́wọ́ yẹn ó ń wọ̀ sáàárín ìwo méjì ṣẹ̀tọ́nù ni bẹ́ẹ̀ bá lẹ́yìn tí òun lásìkò yẹn bí ìgbà pé ẹ̀ ń forí balẹ̀ fún ṣẹ̀tọ́nù ni àsìkò yẹn náà àìsìkú á jẹ́ kó òun wọ̀ tán tàbáwò tó bẹ́ẹ̀ ká dá òkun yẹn dúró sísìn rẹ̀ ká dá dódó ọjọ́ kejì yóò mú wàhálà lọ́wọ́ yóò ti yọwọ́ yóò mọ ọrùn bàbá kí mọ́gírìbì tán àwọn òrùn ti wọ̀ tán gbà yẹn a lè wá kọjá títẹ́ kásìkú yẹn ṣùgbọ́n tó ń ṣe náà lẹ́kọ̀ọ́ láti ṣẹlẹ̀ tó ti hánà wá fáwọn àsìkò kan bẹ̀ gbọ́dọ̀ kírun bẹ̀ ẹ gbọ́dọ̀ sí àwọn òkú yín láwọn àsìkò yẹn ó ti wá ti pásìkò yẹn láwọn láǹṣe mẹ́fìlà kan sí so sọ̀láàbì lè ṣòro àbìsọ̀láàbì ṣòro kì wọ́n ti máa ń sọ ọ́dọ̀ àwọn tẹ̀blíìg kì í ṣe tó bá rà nàná lè mọ̀ ẹ bá sì bí wọ́n lè wọ́n ní dùn wọn kí dùn kẹ́ǹkí dùn á yọ tán yányán bóyá lápèjúwe lọ́dọ̀ tiwa ní wẹ́dà tiwa ní ìsìn ní nàìjíríà kéèyàn ní sùúrù kágun mẹ́jọ àbọ̀ tiẹ̀ jù lásìkò táà ń sàgbásìkò òjò kìí ẹ̀rùn àsìkò dry season ìgbà ní gan seven o'clock nígbà dry season ẹ̀ẹ́rì tí ojú in fact oòrùn ó ti yọ tó ti yọ ń sálẹ̀ bí ìgbà gbogbo yá àbágbò mẹ́sàn-án ti lọ àbágbò mẹ́wàá ti lọ àmọ́ ní wọ́dà tá à ń lò lọ́wọ́ yìí kó tó ti gbóòrùn jáde tá à ń rí pé ah, oòrùn wà ń ta ó lè mú mú yàn láàwọ̀ kí ọ̀yìn rẹ̀ má tàyàn láàwọ̀ ẹ̀yìn tágo mẹ́jọ ìgbà yẹn ni jòhá tó bẹ̀rẹ̀ di bí aago bíi méjìlá sábà hmm. ti ń kí afẹ́ ṣe náfìlà jòhá ni ń ṣe é tó bá ti ń di wípé ń di twelve o'clock adáwọ̀ rẹ̀ dúró àbótí ẹ̀pẹ́ wá ju àríwẹ̀ ẹ̀rí bí ẹbí twelve fifteen torí bá twelve thirty seven ní ìsìn zúrì ti wọlé bí twelve fifteen adáwọ̀ ẹ̀ dúró torí pé zúrì ti fẹ́ ṣe kí ni ó ti fẹ́ súnmọ́ àsìkò yẹn rí kò yẹ ká ṣe náà sílàmà. Ah, Zaid bin Arqam kọ́lọ̀ kó bá a kẹ́ ẹ̀. ó ní ó ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam ó jáde níjọ́ kan tó lọ bá àwọn tí ń gbé kùbá kùbá ní àdúgbò kan tí ń bẹ tánàbí kùbá sí àwọn tí wọ́n ń gbé bẹ̀ ànábì lọ bá wọn kan ó wá ní wọn tí wọ́n kírun lọ́wọ́ ànábì wá ní irun àwọn They are oft repentant servants of Allah. Oft repentant servants of Allah. Àwọn Mùsùlùmí òdodo tí wọ́n tún bá ní gbogbo ìgbà, àwọn ni wọ́n ń pè ní al-awwabun. Kíyàn jẹ́ awwab kó jẹ́ sincere repentant servants of Allah. Ó require many struggles pẹ̀lú ọkàn èèyàn. Ó máa ń láyé tẹ́yìn ó dé in spirituality tọ́lọ́ fi sàánú yẹn dáyẹ̀

kò sí lè sórí kan fún ìyàn àìpa èyí tí ò bá lè kaburú báyàn nínú kòkòrò èèrà nǹkan tó fò káàkiri kí lèyàn pa wọ́n fún wọn ò sàǹfààní fún ìyàn wọn ò sì kó sùtá báyàn kí lèyàn pa wọ́n fún àmọ́ nínú títí àwọn èèyàn yẹn kàn kàn wọ́n mọ́lẹ̀ bí wọ́n ṣe pọ̀ yẹn bá pa wọ́n ara yóò sì máa gbọ̀n pé eh, ẹ̀dá ọlọ́run tí ò ṣe aburú fún mi yóò tẹ̀ wúlò fún mi kò sì kó kò sì sọ́bà ló sì pa wọ́n ipò ìmánì kan ló ga lára èèyàn débẹ̀ sẹ́yìn tọ́lọ̀ bá ṣàánú bí ló àyè yẹn sóò ní mọ̀ ọ́rọ̀ aburú sọmọlàkejì rẹ̀ sóò ní wọ́n ránṣẹ́ aburú sọmọlàkejì rẹ̀ tí ó sì jẹ́ kò lè possible so ipò tó lágbára tọ́lọ̀ mọ́ fáwọn ànábì rẹ̀ sí so irun tí à ní irun dùhà yìí ìran àwọn tí wọ́n ń ronú pìwàdà gbogbogbà tí wọ́n tún báyìí ìdá rọ́mì dọ́tún fi sọ ó nígbà tí oòrùn bá gbóná tó ń jó pátákó ẹsẹ̀ àwọn ọmọ ràkúnmí alifisọ́ọ̀l ọmọ ràkúnmí tó sẹ̀ jálẹ́nu ọyàn tán bá rìn nígbà tó ń bá mú lásìkò dòha ẹsẹ̀ máa ń ta wọn ni yóò mọ̀ jó wọn lẹ́sẹ̀ ìgbà yẹn gan là ń tẹ̀sùn látò dòha sí ìgbà yẹn ló dáa jù ń jẹ́ sí pé òun yọ tàyọ bí aago mẹ́jọ tá à ń sọ yìí kéèyàn lọ lára kó mọ tó bí aago bíi mẹ́wàá àbọ̀ ságo mọ́kànlá nígbà tí ọ̀yẹn ni òun bẹ́ ń ta díẹ̀ díẹ̀ tó lè máa ta nǹkan ọ̀sìn lẹ́sẹ̀ pàápàá jùlọ ọlọ́mọ ràkúnmí ìgbà yẹn ló lóore tó ní ọlá jù tó yẹ kéèyàn máa ṣe sọ̀látù dúhà ìrẹ̀lẹ́ ni alàsọ̀látù dúhà láhà sàwọn àbùnà àrùn ọmọ ìyá mi muslima mọ̀ wípé ìrun duha yìí ó ní ládá tó tóbi wájú ọlọ́run bal inna rak'ati duha tujzi'u an umurin kathira kódà náfìlà méjì péré téèyàn bá yan duha yóò sànyàn lẹ́sọ̀ ọ̀pọ̀lọpọ̀ àlámọ̀rí ẹ nínú islam àdìsí Abu Hurayrah radiyallahu anhu yusbihu ala kulli sulama min ahadikum sadaqah ní ìmọ̀ bóyá ẹ̀mẹ́ pẹ̀lú mi yusbihu ala kulli sulama min ahadikum sadaqah sulama ó ní joint oríkèríkèríkè ara kọ̀ọ̀kan sí ń bẹ lára oríkèríkèríkè ara kọ̀ọ̀kan sí ń bẹ lára ní jẹ́ sulama anábì ní oríkèríkè ara kọ̀ọ̀kan sí ń bẹ lára mùsùlùmí jíjí tí bá ń jí lówùúrọ̀ báyìí ó ń jí lórí pé ń ṣe sọ́dákọ̀ fọ́lọ́wọ̀n ọba ni bàbá mà ànábì ní jẹ́ àmà rírì àwa mùsùlùmí o ànábì jẹ́ àmà rírì àwa mùsùlùmí ọ̀nà fẹ́ràn wa tó láti mọ̀ pé ìsìláàmù yìí à bọ́lọ́wọ́n bá ṣe fún yàn lóore tí ò bá sórí ayé kan fún yàn mọ́ èyí ò pàdánù orí ayé tí ò bá sórí ayé kí islam wọ́n wà sínú odò tọ́lọ̀ sí fún yàn àà ah, ọlọ́run sóre fún bàbá tí ọlọ́run sóre fún orí ẹ̀dẹ́ ló sí fún orí ẹ̀dẹ́ ti rèé àti bọ̀tán rẹ̀ kún àtòfò àtàdánù yìí kọ́lọ̀mọ́ sóre rẹ̀ bẹ́ẹ̀ fún wa gbogbo ẹni bá ń jẹ́ mùsùlùmí tá bá ń jí láàárọ̀ báyìí gbogbo n tí ń jẹ́ jọ́ǹṣì ara wa ó ń jí lórí pé ń ṣe sàárà fọlọ́nu fàkúlù tasbihatin sadaqa gbogbo subhanallah subhanallah subhanallah èyí tí mùsùlùmí bá ń ṣe ń gba aládá lórí ẹ̀wájú ọlọ́run wọ̀kúlù tahmidatin sadaqa gbogbo alhamdulillah alhamdulillah alhamdulillah mo dúpẹ́ fọ́lọ́run mo dúpẹ́ fọ́lọ́run tó ń ṣe sàárà ló fi ń gbà wájú ọlọ́run sàárà ló ṣe síwájú ọlọ́run wọ̀kúlù tahlilatin sadaqa gbogbo la ilaha illallah sọ́dákọ̀ ló jẹ́ fún wájú ọlọ́run yóò gbaládá rẹ̀ wà kúrò takbiratin sọ́dákọ̀ gbogbo allahu akbar allahu akbar allahu akbar ìdá allahu akbar tó ṣe nígbà tó rí tó ṣe ọ́ lémọ̀ ni pẹ̀lú sùn ní òdodo bá lẹ́nu tó bá ṣe lémọ̀ yóò gbọ́ lọ́wọ́ bá tóbi pàápàá jùlọ tí kí ni ẹ bá dùn mọ́nú allahu akbar yóò dùnú allahu akbar nínú ẹ̀ ó dùn gbogbo allahu akbar tó ṣe yìí sọ́dákọ̀ níwájú ọlọ́run fún ọ wà ámùrùn bil ma'ruf sọ́dàkọ̀ kápàṣẹ dáadáa sọ́dàkọ̀ mọ̀ ní ọmọ ìyá rẹ̀ bẹ̀rẹ̀ muslim ọmọ ìyá rẹ̀ sísà rẹ̀ muslim tí ó tí ma ń ṣàwọn iṣẹ́ olóorí kan tó wà máa ń advice ní gbogbo ìgbà ah, umu ẹni ẹ̀sì gbìyànjú kẹ̀kẹ́ mọ́ ló sọ́f umu àìjáàbù ń ah, ṣe ah, umu dẹ́pẹ́ ẹ̀jẹ̀yàn kan lówó ẹ̀jẹ̀ yìí kẹ́ ti sán o gbogbo ra nǹkan tá à ń ṣe yìí à ń rò pé à ń ṣe lásán ni ìmọ̀ pààyàn láṣẹ dáadáa ìẹ̀kọ́rẹ́jì good deeds fún mùsùlùmí ẹlẹgbẹ́ èèyàn kó lẹ́gbẹ́ ìṣe mùsùlùmí alábàgbé ni yín ni ẹjọ́ ń jẹ́ mọ̀lẹ́bí ni ibiṣẹ́ lẹ́fíjọ́ pàdé ni ó sàmọ́ ìkórèjì àwọn lórí dáadáa wọ́n rọ̀ fi débi wípé eh, eh, bí mrs dada ni bí mrs àkàngbé ni bí mrs eh, àkànró ni ẹ̀ẹ́dẹ̀ ètò parí eh, fọ́ọ̀mù yìí tẹ́ fíìlì ẹ̀kẹ́ lọ sọ̀mí ìtẹ́ olóòtú ẹ̀sìn rẹ̀ ń ẹ̀yìn tí ẹ̀sìn ṣe ṣe kíákíá ẹ̀ka yìí tó lọ irú dáadáa fún ẹ̀kọ́ tó ṣe yẹn láti àárẹ̀ ó ọlọ́run wà náà yóò nà ìkọ́ aburú tó ń fáwọn èèyàn paburú ò dá kájíjú kúò ká mọ́ lè pèyàn sákìyèsí pa burú ni ẹ̀ tí ìrí dáadáa kákájú kúò lára ẹ̀ ká mọ́ lè pa àwọn èèyàn sí kásùn lójú òkúrò kí wọ́n ṣe é èyí wọn fi dáwà lúmà generation tí wọ́n wa nìyẹn ṣùgbọ́n sórí bẹ́ẹ̀ mọ́ lẹ́nìí tẹ́tẹ̀ ní tó bá jẹ́ tí ò dá yẹn ni kó mọ sọ́ra fún sọnù wọ́n ní tèmi ti pọ̀ jù ní ìsìn wọ́n ní tèmi ló èèyàn jóbìnrin kò gbọ́rọ̀ sọ́kọ ẹ̀ lẹ́nu ẹ ti jọ ń rìn ẹ ti jọ ń pera ní pé máa tó máa tó ní ṣùgbọ́n jẹ́ ni wọ́n ń súnà ni wá tó fíyàn síyàn wípé ọkọ̀ sọ́rọ̀ tọkọ rẹ̀ sọ yí láyé ní fàákún àbú á ṣe because nínú ọ̀nà kan téèyàn fi lè tèrí orí búra àwájú ọlọ́run oníkèé máa bú nínú ọ̀nà kan téèyàn fi lè rí oríire àwọn àjọ ọlọ́run ní kíákíá ní kí èèyàn gbọ́rọ̀ yẹn lẹ́nu gbogbo obìnrin tí bá sì san látara ọmọ ọlọ́run san ní ọmọ ha Akbar kò sáyè ni ẹ̀rí bẹ̀rẹ̀ gẹ̀dẹ̀ wípé irú bó bá ti lò máa retí rẹ̀ ọmọ ebéèrè ilé ó ní oṣù mẹ́sàn-án wàsákọ́ ìdàmújékeré kọ́ wàhálà díẹ̀ kọ́ tó bá tún wá kù sẹ́jú àkànṣẹ́ bí ẹsẹ̀ káyé ẹsẹ̀ kan ọ̀run ni kí ẹ mọ̀ wá jèrè ọmọ yẹn látara ìwà tí ò dájú yẹn ń wù sọ́kọ tó jẹ́ àbá rẹ̀ ó kù díẹ̀ káàtó ó mọ ọ̀rẹ́ rẹ̀ nù sílámù ni sísà rẹ̀ nù sílámù ni wọ́n náà sì fura sí orúkọ lọ́n dalẹ́ tó le ó

umu wọ́n lè handle àwọn ọmọ ní dáadáa àwọn ọmọ ní ìwé fojú tẹ́kọ̀ọ́ wọn ní skul gan wọn ni wọ́n ṣe home assignment wọn dáadáa wọ́n ní madrasa wọn náà wọ́n fojú tó kéwu wọn àwọn ọmọ ikẹ̀ mọ́ rìn káàkiri àdúgbò ni wọ́n ṣiṣẹ́ sáyẹ̀ ọmọ ẹ̀gẹ́jì wọn ni gbogbo àwọn kan wọ̀nyí náà láti ń jẹ́ni tí ọlọ́run ṣàánú jùlọ nú ẹ̀dá èèyàn torípa ẹ̀rá búlá ara wa ká dákẹ́ kámọ̀ wọ́n níwò pé kò kàn mí bí ẹ bá lè bàjẹ́ kó bàjẹ́ ẹ̀bó bá lè bọ́ sínú gádà kí mú tọ̀ òórùn pamọ́ bẹ̀ títẹ̀ ló bá títẹ̀ ló bá bàjẹ́ rárá o islam ò wa lẹ́kọ̀ọ́ wípé èṣù mọ́sẹ̀ ní ọmọ ẹlòmí ni ó ṣe ah ọmọ ẹlòmí tó wá lọ sọmọ àti jẹ́ ńkọ́ ah ìwà burúkú tí ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ yóò bá ní o èṣù mọ́sẹ̀ ní èṣù mọ́sẹ̀ ní ọmọ ẹlòmí ni ó ṣe wá Jésù bá ṣe èyàn wọn náà ṣe bẹ́ẹ̀ ń bẹ ládùúgbò tí ó bọ̀ <laughs> àwọn èèyàn ìrònú wá kéré gan ó fún gan aláròjinlẹ̀ ìgbà tí àwọn ọmọ tí ń jí owó kó yìí tí wọ́n bẹ̀rẹ̀ àwọn èèyàn sọ pé àwọn òyìnbó náà ni wọ́n jí owó wọn kó lákàntì wọn hmm, àwọn òyìnbó náà ni kó dára àwọn kan tí làákàyè ò sí tí wọ́n ní àwọn òyìnbó yẹn báwọn náà ti kó wa lówó lọ nígbà tí wọ́n fi kó náìsí wa owó àwọn baba tí wọ́n kó làwọn gbà padà <laughs> kò sẹ́ńtórí láburú ní ìsìn wọ́n dódó aláwọ̀ dúdú àbí òdódó àwọn aláwọ̀ dúdú kódà nínú ìlú tẹ́ ẹjọ́ wà kódà àbúrò rẹ tó bá múra tó bá mọ díṣẹ́sì nípa àkáǹtì yóò gba gbogbo owó ẹ lọ yóò gba nígbà wọn lórí àwọn èbó àkàkún àwọn ẹ̀yàn kìíní kan àwọn yẹn náà fún wa táwọn ọmọ wa náà bá wọn náà lè <laughs> torípà ń dáta ọmọ ẹlòmíì fún àti sọmọ ẹlòmíì tó fi ṣe mí àbùsọ́bì ṣe kí tèmi pẹ̀lú ẹlòmíì àrá o àwùjọ kan lájọ wa táburú bá ṣe èèyàn kan láwùjọ yóò padà kàn wá náà mo jẹ́ wípé kíta ríro ohun tó ṣẹlẹ̀ sí yẹn kò ní jẹ́ káwa náà ń sùn à ní sun ẹ̀yin lẹ́ni tí ń gbẹ́lẹ́jọ sútù tí ń gbádùn rí aláàárẹ̀ ló náà torí ó ta mí o ó ro mí o ní kàn náà nulé so mùsùlùmí òdodo kèéra burú kó mọ lọ láwùjọ kó dákẹ́ torí pé tó bá dákẹ́ yóò padà kán àwùjọ yẹn lájọ wà ní ìsìn ibẹ̀ làwọn ọkọ wá wà ibe làwọn náà ti ń lò sẹ̀mí ibẹ̀ làwọn ọmọ wá wà àwọn ọmọ burúkú tà ń sọ yìí àwọn ọmọ burúkú tà ń sọ yìí àwọn àtàwọn ọmọ wa náà wọ́n jọ lọ ilé ẹ̀kọ́ náà ni àwọn òbí wọn tí wọ́n gbé ládùúgbò àjọ ń gbé náà ni a lè sákò òmùgbù fún wa àwọn náà lè fìdí ilẹ̀ fún wa àwọn àtọmọ wa bàbá ní a protect àwọn ọmọ wa islamic school láti wọ́n sí muslim school láti wọ́n sí alhamdulillah ọ̀pẹ́ ní fọ́lọ́run sáàmù wọn ní kò ní muslim school tí wọn ní kò ní islamic school ilé kí ó tá fún wọn ní kò ń bẹ̀ tí wọn ní wọ́n sáà institution tẹ́mẹ́dá institution kí lájọ mà àwọn olóòjọ́ mọ́ bá pàdé láyé sí yẹ́dá burú láwùjọ kàdàkẹ́ àbínú tó kó àgbákò bá wájú láwà mùsùlùmí lè nìyí a máa rí tí ò dá nínú ẹ̀sìn báyìí a si dákẹ́ lórí ẹ̀ nínú àlámẹ̀rí ayé gan àmọ̀rí tí èèyàn wùwà burúkú fúnra bàbá lè bá sọ̀rọ̀ ó yẹ ká pé ya tàbá di yá ó ti jú tàbá ní káwà máa bá sọ ó lè ní ti wá sí ilé jù ẹ̀yìn ohun yìí ti pọ̀ jù sẹ́yìn mọ́ ní ni eléyìí ẹni mo sọ káàkiri ni ẹ ti mọ̀ pé kèé gbà màrà gbà bá wí gba pé fún ẹ sì rọ àwọn kúrú yá wọ́n ti jú ẹ̀ kì í sí bẹ́mú fẹ́ rojọ́ mù lágbájá o àmọ́ ìwà báyìí ń bẹ lọ́wọ́ ẹ bá wọn sọ̀rọ̀ tẹbá sì fẹ́ sọ ẹ mọ́ sọ ní sọ fún bóyá kan ló sọ fún yín ẹ̀kọ́ síláàmù ni kì í sí bẹ́ẹ̀ ti ṣe ẹ̀yẹ ìyẹn ni yóò ló sì gbọ́rọ̀ kalẹ̀ kó ló lè ṣe wá sí jẹ́nẹ́rálì kódà irú lẹ́kṣọ̀ tá à ń ṣe yìí ó lè ti ọ̀rọ̀ yẹn bọnú lẹ́kṣọ̀ tó kàn sọ láàrin ìgbẹ́jú mi márùn ẹni tó dákẹ́ lórí ẹ̀ ó mú agídí ẹ̀ mọ́ pọ̀ ẹ̀

ويجزئ من ذلك ركعتان يركعهما من الضحى ah sallallahu alayhi wa sallam ọlọ́run bá ti ń sára ànábì lóde ayé ìjárí súnà rẹ̀ ṣe lóòjọ́ alkiyama máa hàn náà ìtẹ̀lé ànábì fún wa já tẹ̀lé wọnú fi wá ànábì wá gbogbo ta kàálẹ̀ pé sọ́dákọ̀ ni sọ́dákọ̀ ni ni ni béèyàn bá ṣe náà sílà méjì nírun dùhá yóò sì ní gboládà iná níwájú ọlọ́run gbogbo ohun tá a kálẹ̀ rẹ̀gẹ̀dẹ̀ yìí eléyìí sọ́dákọ̀ eléyìí sọ́dákọ̀ béèyàn bá tẹ wàá ràn fàní àti ṣe wọ́n tó bá ṣe náà sílà méjì lásìkò dùhá yóò sì gba aládà gbogbo ládà tá a kà fáwọn iṣẹ́ tó kù yìí káàkiri pé irun dùhá ó ní ọlá wájú ọlọ́run púpọ̀ ah, lábẹ́ ìṣẹ́náfílà dùhá yìí àyà lè ọ́kùsọ̀lù mùsùlùmá ó kò yọ ọmọ ìyá mi mùsùlùmá lóbìnrin ọ̀káàtì mélòó láàrin yẹn fún dùhà kò ní ọ̀káàtì kan pàtó kò ní ọ̀káàtì kan pàtó ó mù ha ní ọmọbìnrin Abu Talib ni bóyá òun ló jábúrò sí àìlì abẹ́gùn sí àìlì wallahu a'lam ìgbà tó di ọdún tí anáwò sallam tó kọ́ńkà gbòrò mẹ́kà àtàtì rasulullahi sallallahu alaihi wasallam umu hani ó wá bú ń ṣe ọlọ́run alaihi salatu wasallam wa huwa bi a'la mẹ́kà anábì ń bẹ lókè mẹ́kà láyé kan tó ga ìbẹ̀rẹ̀ anábì wà qama rasulullahi sallallahu alaihi wasallam ila ó ṣe ọlọ́run wá dìde ó lọ wẹ̀ fasatarat عليه فاطمة ثم أخذ ثوبه Eh, Fátímà tó jọ ọmọbìnrin àná Muhammad alayhisalatu salam òun wá fi fi kọ́fà bí tánàbí ti ń wẹ̀ tánàbí ti fẹ́ wẹ̀ ó fi kọ́fà bẹ̀ bí cotton ó ṣe bí cotton ṣùgbọ́n akọ̀dà sáwọ́báhù fàtàfàdé lẹ́yìn ànábì wá mú aṣọ rẹ̀ ànábì kú aṣọ ara rẹ̀ ó fi rọ́ra nígbà so ثم صلى ثمان ركعات صبحة الضحى صبحة الضحى lẹ́yìn náà Ànábì wá ṣe náfílà mẹ́jọ tó fi kírun dùhá náfílà mẹ́jọ l'Ànábì yàn tó fi kírun dùhá lẹ́yìn ìgbà tó wẹ̀ tán tó sàlùwàdà láfáàsì máa ń sọ wípé aqallu salati dùhá rak'atan ẹgbẹ́ máa ń sọ wípé èyí tó kéré jù náfílà dùhá ní káyán méjì sáà lè yẹn mẹ́rin a lè yẹn mẹ́fà aliyan mẹ́jọ bọ́lọ̀ bá ti gba èèyàn ní ààyè sí ni ọ̀rọ̀ mi lábẹ́ bẹ́yẹn bá kí rákà mẹ́rin lọ́wọ́ àkọ́kọ́ ọ̀sán gbogbo tó náà sílà níjọ́ yẹn bó ọlọ́run sọ lé lórí yọnu sí ó gbà dé ìsìnkà wọn látọ̀dọ̀ oṣù ọlá àlẹ́sọ̀dá àtọ̀sẹ̀lẹ̀ ó ní ànábì náà gbà wá látọ̀dọ̀ ọlọ́run ń já sí àdìsí afẹ́kẹ́ àyè àdìsí kúrú sí ni ọ̀rọ̀ tọ́lọ́run ọba sọ direct ní ṣùgbọ́n fèsì Quran àmọ́ òfin rán ànábì true inspiration kẹsẹ̀ mọ́ lákòjú ìlú mọ́ wá inspiration ànábì fi mọ irú àwọn ọ̀rọ̀ yìí ọlọ́run sọ wípé ibn Adam mo kó wọn ọmọ ànábì Adam irka li min awwali nahari arba'a rak'at ó wá ṣe nafila mẹ́rin fún mi lọ́wọ́ àkọ́kọ́ ọ̀sán aksika akhira inú Ọlọ́hun ó tọ́ ma fi sọ kò ní bí aburú gbogbo tó kù lọ́jọ́ yẹn allah akbar tó bá ilé ṣe nafila mẹ́rin lọ́wọ́ àkọ́kọ́ ọ̀sán ona lásìkò duha tó bá ṣe gbogbo aburú tí ń bẹ ńlẹ̀ ńjọ́ yẹn Ọlọ́hun fi gbogbo àwọn ọ̀nà ń fi sí fún tí mùsùlùmí tún torí bọ́jú tó tún lọlé ẹlẹ́bọ nígbà tí ò yé ó tún mú kìíní kan òkúta òka ẹkùsànrin òka gbẹ́kúdè òka àlùwò òka pẹ̀tùpẹ̀tù mọ́dàrí kan ẹ̀yọ́nú àwọn àgbà ẹ̀yọ́nú àwọn mẹ́ríkẹ́ ẹ̀yọ́ <laughs> mùsùlùmí Yorùbá ọlọ́sànú alọ́sànú wàtàlá ní tó bẹ́ẹ̀ lè ṣe náà fìlà mẹ́rin lọ́wọ́ àkọ́kọ́ ọ̀sán yẹn lásìkò dùhà gbogbo aburú ọjọ́ yẹn èmi ọlọ́run mọ̀ sọ̀ọ̀sọ̀ kò ní kàn ètò bá sì kàn nínú ẹ̀ kò ní pa ọlára bèzí yóò mẹ́mí rẹ̀ lọ lára bá fún gbọ́yé lábẹ́ irun dùhà kíkí agbọ́dọ̀ kákùn kódà bó jẹ́ lákà méjì bá ti sọ àbòwọ́rọ̀ rẹ̀ tọrọ bí ọlọ́ ẹ̀ ó ní àwùsọ́ ni khalili sallallahu alaihi wasallam bi salat ó ní ààyò mi àbúrọ́rà ló ń sọ̀rọ̀ yìí o ó ní ààyò mi olólùfẹ́ mi àná Muhammad sallallahu alaihi wasallam ó sọ àsọ́ọ́lẹ̀ ìkan mẹ́ta kan fún mi ó sọ àsọ́ọ́lẹ̀ ìkan mẹ́ta kan fún mi síyáàni sẹ̀láṣàtì àyẹ́mí nìkúlù 13 14 and 15th àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí òun náà ni oṣù mọ́mọ́lẹ̀ jù lókè sánmà náà fi máa ń pè ní al-ayyamul bild the whitest days the whitest days yìí ó dá ká máa gbà láwẹ̀ púpọ̀ fẹ́ntọ́lọ̀ bá ló ní àlàáfíà ara púpé dáadáa ó yẹ kí ẹ máa gbẹ̀mí kí ẹ máa bá ó ní ànábì sọ àsọ́ọ́lẹ̀ rẹ̀ fún mi lẹ́yìn náà wàrọ́kì àtẹ́yì dóha ànábì tó sọ àsọ́ọ́lẹ̀ kí máa ṣe náà fílà méjì ní dóha ó sọ àsọ́ọ́lẹ̀ rẹ̀ fún mi wà ní wútìrọ̀ kọ́bla al'anam anábì sì ní kí máa ṣe wítìr kí máa kí wítìr ìrún sáyé sí tó sùn mọ́ Bukhari wọn gbà àdísì yìí eléyìí ó jẹ́ nǹkan tí àwọn àfáà sọ láti inú àdísì aná Muhammad sallallahu alaihi wasallam lórí tí ó rọ̀ máa pàtàkì hàn dọ̀há kíkí kódà bẹ́ẹ̀ yàn ń bẹ ní ọ́fíìsì tó bá sì pàpàṣẹ pé òun náà láyè kan tó lè dọ́gbọ́n wà nǹkan fẹ́ sí kókì kò so kí ẹ̀ sì ṣe pé bóyá oníṣòwò náà lèèyàn náà lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀bù èèyàn kí ẹ̀ ń gbìyànjú kó jẹ́ kí n dọ̀ ha mọ̀ lára láti máa kí gbogbo àwọn nǹkan wọ̀nyí ó nípa tó ń kó lórí ìgbàgbọ́ wa ó sì nípa tó ń kó lórí ìwà táwọn mù táfi bá àwọn èèyàn lò láwùjọ lẹ́yìn náà ká lọ bí irun wútìrì kíkí ayé àlọ́kùsọ̀lẹ̀ mùsùlùmá wọ ọmọ ìyá mi bìnrin nínú Islam ká wútìrì kíkí kàákún púpọ̀ ṣùjọ́ ó múmú láyà rẹ̀ máa fi sẹ́ni gbogbo ìgbà wọ́n mọ̀ fojú rẹ̀ náà rẹ̀ ìyàwó Aisha kọ́lọ̀n kó bá yọnu sí wọn wọ́n ní min kulli layli qad awtara rasulullah sallallahu alaihi wasallam ni wọ́n rìpọ́tù àdífi wá fún ó jẹ́ni tí bó ṣe ń pé oorun sùn lọ́dọ̀ àwọn ìyàwó kọ̀ọ̀kan ìyàwó àìsàn jẹ́ tuntun tó máa ń sábà ṣàkíyèsí ànábì pọ̀ níjọ́ tó rún bá kan àwọn gbogbo ṣe ànábì ní ìbáàdà ìyàwó àìsàn máa ń ṣàì láti gbogbo ooru gbogbo ooru pátá ànábì ò máa ń ṣe kó máa sí ànábì ó kí lọ́wọ́ bẹ̀rẹ̀ ìmọ̀ ń kí ìmọ̀ ma kí ní parí òru débi tí ń gbà míì ànábì irun wútìrẹ̀ kíkí sígbà tá à ń jẹun àfẹ̀mọ́jú ìgbà tá à ń jẹ sahur nínú àwẹ̀ ìbẹ̀lẹ̀ ànábì ó parí wútìrẹ̀ kíkí sí ẹ jẹ́ wọ́n ṣe àlàyé kan lábẹ́ eléyìí tọ́bá ń sọ pé wítòrò wítòrò wítòrò kì í sẹ́lù míì yóò ní àṣáfì ìwà ń kọ́ <laughs> ẹ ń dákọ̀ wítòrò láti ẹ̀ṣẹ̀ linguistically shuffle ní nǹkan tí ń jẹ́ meji méjì dual object ní shuffle nǹkan meji meji meji meji meji méjì wítìp òun nǹkan ẹyọ kan tó ń ṣe pé nínú àwọn okọ̀ ọlọ́run àlèwétìr ń bẹ nínú àwọn okọ̀ ọlọ́run ẹ bá dẹ̀ ti ń jẹ́ àgbèlòwétìr àgbèlòwétìr ẹ mọ́ sọ pé ah, irú ọkọ̀ ìwó tún lélẹ́yìí o àgbọ́rò eléyìí o ah, àlèwétìr ọba àṣọ òun náà ni al-ahad òun náà ni al-fard al-ahad ọba àso òun yóò bá ń pè ní lèádí lèádí òun náà sọ ní lèádí al-ahad ẹni tí ń jẹ́ abdul-ahad àti ẹni tí ń jẹ́ abdul-witir ìtumọ̀ kan náà ni ẹrú ọlọ́run ọba ọba àso ọba kan ṣoṣo tí ò ní irú tí ò ní gbákejì tí ò dẹ́ni tí ń gbámọ̀ràn lọ́wọ́ rẹ̀ tí ò dẹ́ni tí ń fọ̀rọ̀ ọlọ́ọ̀ tí ò lẹ́ni tí sọ pé báyìí mo ti fẹ́ ṣe fún o ọba ọlọ́run subhanahu wa ta'ala so ìdàkejì ṣàfùrí oníwítìr islam ń gbẹ mùsùlùmí lóhun gbẹ wípé wọ́n sì fi gbogbo òru sùn kò dá kí mùsùlùmí fi gbogbo òru sùn tó ti wáyé nẹ́gbà wa hadith kan wípé wọ́n lọ rí pọ́ọ̀tù ẹnìkan fún ṣe ọlọ́run sallallahu alaihi

tọ́lẹ́ni yẹn ekírun lóru kìí í dèkírun lóru tọ́lẹ́ni jẹ́ àmọ̀ òpé ṣàìtọ́nù ìfọ̀sílétí méjèèjì ni èfi dìde kírun lóru táwọn wá ní mùsùlùmí kì í tiẹ̀ ekírun rárá <laughs> èyí tó tiẹ̀ jọ́ náà yẹn tó jó ọ̀sán gan kéèkì sẹ́ǹfẹ́ níyẹn ìyẹn ti tọ́ ti ní láàfin so ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí ló jẹ́ mùsùlùmí pé etí rẹ̀ méjèèjì ibẹ̀ nílé ìyàgbẹ́ èṣù ibẹ̀ nílé ẹni kí ni táwọn tán kí gan sọ́nà ìwà rẹ̀ ni ẹ̀mọ́ da wọn àwọn táyà ìwà wa mọ́ inú wa mọ́ ti lọ lọ àwọn tí wọ́n borí tí wọ́n yóò bó wà dúdú dúdú dúdú dúdú yìí náà ni oníwà dúdú wọ́n tún wọ́n <laughs> sọ dúdú ẹni sọ ilé Zakari ìyá olókọ rẹ̀ Ismail olókọ rẹ̀ Muhammadu olókọ rẹ̀ Abdullahi ló Samuel kì í sọ̀rọ̀ o ẹ̀wọ̀n pé iyin tó àwọn ẹ̀sìn wọn ò yé wa rárá ẹni tó bá tó wá gbìyànjú pé níwọ̀n bá ń tí mo mú fẹ́ lò látùn wá kàgárè ma láti mọ kọ́tẹ̀ ma sóò nìkan ni ó fẹ́ dá ní mọ́nì láàrin wa àbí èwo ní ìjẹ́ tó ń ṣe kéré ta èèyàn níbi ẹ̀sìn èmi ibi ti ayé lajà tí mo pàdé ní ṣe kéré ta ara wa sóò nìkan ni ẹ̀yà jọ ń gba sálárì kan ni ẹ̀rú aṣọ tó wọ̀ olùsùn ra mọ́tò ó ń kówó jẹ tiẹ̀ ní àti ẹ̀gbọ́ yẹn èwo tún ní kéré ta bí ẹ̀sìn tí bàtí wípé ẹ̀mí dọ̀tí èérí ń bẹ nínú gbàgbọ́ wa so kò jẹ́ kí ìròrí yàtọ̀ sí ìròrí ẹni tí èsì mùsùlùmí gan kò jẹ́ kí ìròrí wá gan sí ìròrí ẹni tí ń tí ó sì jẹ́ kó rí bẹ́ẹ̀ so a máa ń kírun ooru méjì méjì méjì méjì méjì lọ́nà márùn-ún yẹn àwọn kan á sì ṣe méjì méjì lọ́nà márùn-ún fún wa mẹ́wàá ẹyọ kan tó ń dó ní àfìsẹ̀wítìrì kò jù mọ́kànlá a lè kí bẹ́ẹ̀ a lè kí méjì méjì méjì méjì méjì lọ́nà mẹ́rin ó jẹ́ mẹ́jọ káfá wítìrì ká mẹ́ta kan táà sálámà láàrin rárá wítìrì nìyẹn so a lè fi ẹyọ kan ṣe wítìrì a lè fi mẹ́ta ṣe wítìrì a lè fi márùn-ún ṣe wítìrì I take it again. A lè fi rọ́kà kí ṣe wítìr ẹyọ kan náà ló ń jẹ́. A lè fi mẹ́ta ṣe wítìr. Ìyí tí mọ̀nà tó ń jẹ́ wítìr ni pé mẹ́ta ò ṣe pín sí méjì. Mẹ́rin ló ṣe pín sí méjì. So mẹ́ta náà lè jẹ́ wítìr. Márùn-ún lè jẹ́ wítìr. Ìsìlámù gbà wá láyè lórí ẹ̀. Ìwọ ló là níyàn tó ń torí rẹ̀ yẹn. Bó ṣe sàrùwà lásán, á ah, mo fẹ́ ṣe wítìr mẹ́ta lénìí. Méjì, méjì, méjì, méjì, ó jẹ́ mẹ́jọ.

gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀rí wà fún tí gbàláyé wà fún nínú ẹ̀sìn bẹ́ẹ̀ láti fi wojú rẹ̀ ọlọ́ nínú ẹ̀sìn so eléyìí ni ẹ̀sìn já gbìyànjú ká máa kí òun òru ah irun òru ó mọ̀ ní ọlá púpọ̀ wò irun òru ó mọ̀ ní orínú púpọ̀ wò ìdáàbòbò ńlá kò lọ́wọ́ àwọn ẹni ibi kò lọ́wọ́ aláburú ẹ̀dá ń bẹ ní òru o inna nashiyata al-layli hiya ashaddu wat'a wa aqwamu qila dájúdájú kádìde lóru inna nashiyata al-layli kádìde lọ́gànjọ́ òru kálà ń kírun fọ́lọ́run hiya ashaddu wat'a ó nìkan tó lé láti ṣe jù lára ọmọ ẹ̀dẹ́ èèyàn wa aqwamu qila òun ló sì dájú nínú gbogbo táàfin ń ṣe lọ́sàn àdúà ni sẹ́lẹ̀ táà ń ṣe lórí nígbàtà jí yẹn ó tún dúró dé níwájú ọlọ́run jàdó àfàn lọ tàbí ìsàkíyèsí òru yẹn làwọn ẹni bí ń ṣe ṣáàbúrú wọn jù gbogbo àwọn ṣáàbúrú sí òun fojú ọ̀sán ṣe táwọn náà jọ bẹ ìdọ́dọ̀ lójú kí lálẹ́ ńlẹ́ sí báyìí àfà ó ti paradà ó ti di èṣù ó ti gbẹ́wù mí wọ̀ débi tí wọn náà bá sí rìn tó rìnrìn òru tó bá pàdé orí rẹ̀ yóò sáwọ́ ọlọ́run ó mọ̀ gbọ́n ni tẹ́sà ìjọ ń kírun èé níbọ̀ mi èé ẹkùn mo ṣe rí gbogbo àwọn oníṣẹ́ aburú torí pé òru tóbi òru sì òru lẹ́nà ṣiṣẹ́ aburú rí lè là kò sẹ́ńtí ńlà lọ́wọ́ aburú àwọn ẹ̀dá ọlọ́run rò ní kìí sàwọn kan lẹ́bọ lórí rédíò ní oṣù ẹ̀mọ́ polongo fún wa wípé àràgbélayé ẹ máa ń bọ̀ lọ́dọ̀ wa ẹ̀wọ́ aralé ayé gbé bàbá aralé ayé gbé ọ̀dọ̀ fi láti wá aralé ayé gbé àràgbé lọ́dọ̀ ẹni tó dáyé ni ọ̀dọ̀ ẹni tó dáyé láti ràgbé ní láti fi ràkè èso owó náà fílà ni bọ́lọ̀ má sì bù wọn lówó káṣe sàárà àràgbélayé mọ́jú okòó bàtàrí lásán mo bá sáré lásán àbí kìíní kan wọ́n sàmọ́ ọkọ̀ àwọn oníyẹn burúkú ẹ̀hún ẹ̀ bọ̀ báyìí wọ́n mọ̀ sọ ṣe ẹ̀mọ́ dúró kó bá sáré lásán bá sáré lásán má sì kìíní kan wọ́n sàmọ́ sọ̀rọ̀ ẹni tó ń tẹ́yìn tí mọ́nì ò bá sí lẹ́mìí ẹ̀ wọ́n ló mọ̀ sáré pé mo fẹ́ dọkùnrin mo fẹ́ dọkùnrin mo fẹ́ dọkùnrin tó bá ṣògùn five thousand naira yóò tún wọ́n ten thousand naira yóò tún gbogbo àbá kan náà iṣẹ́ tẹ náà tún dáhùn bì kan àfa kan náà bẹ́ẹ̀ bì kan òun náà tún sẹ́kẹ̀ tún dáhùn bẹ́ẹ̀ sì ni ànábì Muhammad alayhi salatu wasalam àní ọ̀tá tó àní ọ̀tá tànàbì ni mo fi mọ́ sọ fáwọn wípé gbogbo sáà ń sáré káàkiri ó dà pẹ́sì yìí òye wa kò sí kan nínú wa ayé ń ṣe ní alìkíyàmù jẹ́ gbádùn sàárè ń sàfihàn sáà bá káàkiri yìí èyí tó ṣẹlẹ̀ sáàmì bí ibi ìjọba wa èyí mẹ́rin sì nínú wa ní ọmọ tó bí kí mẹ́fà sì ti kú lójú ayé ẹ̀kú fúnra rẹ̀ sí wọn ìyàwó Aisha ń rìpọ́tẹ̀ fún wa pé ó dídí oṣù mẹ́ta kan bẹ àwọn òní rú ní èéfín nílé ànábì tamuru tamuru déètì tààfin ṣe ànábì mọ fáwọn táwọn jẹ́ ìyàwó jẹ tí ò ní sí nìkan nílé òsì ìṣẹ́ ọlọ́run fi dá ànábì wò àwálẹ̀ ṣe ká tó wá sí lẹ́kṣọ̀ gan láàárọ̀ ilé ìsìn tí ó bá jí sí dáàfin sínú lé àbúgbó ti mọ̀ wípé ọlọ́ọ̀yọ́ kan lóso ni abú ìwò ìdánilẹ́ lọ bí sẹ́ ẹ mọ́ fi lọ ṣàrùn pé sẹ̀mú yẹn ti sẹ́ rárá nù tó kù èyí tó kù la jẹ ní sàhùr bó ní lálẹ́ ìní sáàbù bá ní ẹja ní mine inṣàlá kó tó di áfẹ́rì rárá o ọ̀rọ̀ ìmọ̀ nìkan lélẹ́yìn ẹ wá kẹ́ ẹ tó lọ <laughs> tí wọ́n pàrọ mọ́ wá ní so so ìṣòro wù nìyẹn fẹ́ sọ yẹn ní ìsànà bí òní ìyàwó rẹ̀ òní tí yóò wá tara rẹ̀ wá tí ò ní orí tí yóò tójú bọ̀ tí ò nínú padà sọ́dọ̀ ọlọ́run kó ń gbogbo kó ń dojú rẹ̀ kọ́ nínú yìí ń jù kódà bó ti pé thirty minutes ló rà fàn náà ti fi lè gbogbo tọrọ rẹ kù sí máa lé ilẹ̀ ọkọ rẹ ni ọ̀rọ̀ ara rẹ ni ọ̀rọ̀ àwọn ọmọ ni ọ̀rọ̀ mọ̀lẹ́bí tiẹ̀ ni ọ̀rọ̀ ọjà tó ń ni ọ̀rọ̀ bí o ṣiṣẹ́ ni ọ̀rọ̀ àlàáfíà ni ọlọ́run ti ti dáyàn lónìí kíákíá o àwọn àlàyé mi tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìrun náfìlà ó dàbí pé ẹjá parí òun lọ́sàn kìíní nǹkan parí ẹ̀ gbìyànjú ọmọ ìyá mi bìnrin mùsùlùmí gbogbo tó bá rọ̀ ọlọ́run náfìlà máa yàn ìwọ́n sáà ti sọ àwọn àsìkò tí ìsìláàmù ló jẹ́ wọ̀ àwọn àsìkò mẹ́tẹ̀ẹ̀ta yẹn nígbà tó òun bá ń yọ lọ́wọ́ gbàdúrùn bá ti wà ní meridian ìgbà tí òun bá ń wọ̀ lọ́wọ́ máṣe náfìlà láwọn àsìkò yẹn ìdátawàdọ́ràtì fọ́sọ́lì ọ̀kẹ́ àṣẹyìn máa gbìyànjú gbogbo ìgbà tó bá ti ṣàlùwàlá kí náà fílà méjì gbogbo ìgbà tó bá ti ṣàlùwàlá mẹ́kẹ́ ṣàlùwàlá lásán torí pé ó wà ní ẹ̀kọ́ sùlámù pé kí n máa ní àlùwàlá lára gbogbo ìgbà ìmọ́lẹ̀ lórí ìmọ́lẹ̀ ni ìmọ́lẹ̀ làlùwàlá tó bá tún ṣàlùwàlá ìmọ́lẹ̀ tún gun ara èèyàn ni tó fi tẹ́nu salatu salam àmẹ́sẹ̀ ìsábà àti àlùwàlá kan kó fi látòjúwe ó sàlùwàlá lásìkò zúrù òkínú zúrù yẹn tán òṣìná sílẹ̀ kan àlùwàlá yẹn ò wá já síbi wá wọlé kó wá mo lálùwàlá tẹ́lẹ̀ kò tí ìjà mo lè fi kí ó lè fi kí Islam ò takò èso wà more prophetic òun ni wípé kò tún sálùwàlá yẹn kò tún tún ṣe eléyìí láti sáà máa ń ṣe so tó bá wá ń sàlùwàlá inú mọ́lẹ̀ ló wà kúrẹ̀ ìmọ̀ sàlùwàlá tí ẹ̀ bá ti ń bẹ́nu mọ́lẹ̀ sọlọ́run in ma ń jẹ́ káwọn ẹni dìjọ ń jìnà sí yàn lẹ́yìn lọ́dọ̀ àwọn àfọ́wọ́ ní prophetic heart àwọn àfọ́wọ́ ní túbù náà bá wú tán bá gbé èèyàn dọ́rọ̀ wọn tán ló wà process fáyẹ̀ ní kó sí la wọ́n ní kó máa sàlùwọ̀lá gbogbo ògbà máa sàlùwọ̀lá sí gbogbo ògbà máa sàlùwọ̀lá torí pé ìsọ́lálùwàlá jẹ́ fún mùsùlùmí àníkẹ́ ẹ̀ máa mú mi àlùwàlá o báwa bá wà nílẹ̀ Yorùbá tán bá lọ́mọ bá le wọ́n wà ní ẹfún <laughs> omi àlùwàlá yìí ṣe omi tí ó nì kìí ṣe omi òkè gbógun rómì rárá wọ́n mọ́ bá lè àmọ̀ bẹ̀ lọ́n kìí ṣe àlùwàlá àmọ̀ wá fún mu rárá tó gbogbo tó bá ti ṣàlùwàlá má jẹ́ kálùwàlá yẹn lọ bẹ́ẹ̀ ṣe náà fìlà méjì àbùbù ráìdá àbùbù ráìdá nínú àwọn sọ̀hábà nábì ni ń sọ fún wa wípé asbaha rasulullahi sallallahu alaihi wasallam ó ń ṣe ọlọ́run jí lọ́jọ́ kan láàárọ̀ fàdáà Bilal faqal anábì wá sọ Bilal ni wọ́n sọ fún wípé ya Bilal ìwọ Bilal bima sabaqtani ila aljanna pẹ̀lú kí ni tó ṣe tó fi sáájú mi wà aljanna la ilaha illallah bima sabaqtani ila aljanna pẹ̀lú kí ló ń ṣe tó fi sáájú mi wà aljanna ما دخلت الجنة قط إلا سمعت خش خشنة خشخشتنك أمامي أو خشخشتك أمامي mi wà àlìjẹ́nà kan ní gbogbo àlìjẹ́nà tọ́lọ̀ ń dá àfi kí n máa gbúrò pẹ́kẹ́pẹ́kẹ́sẹ̀ rẹ níwájú mi pẹ́kẹ́pẹ́kẹ́ kó òun rìn a máa gbúrò rẹ̀ níwájú èmi ó sì mọ̀ bẹ́lẹ́yìn dakọ́tù bàríhà ní alẹ́ àná yìí دخلت بارعة الجنة مو الجنة فسمعت خشتك أمامي مو أنبرك وتتك شعرين وجومي فأتيت على قصر مربع مشرك من ذهب مو أدبي أبسي كتوانقا توني قماني bílé wá sí ní gúmẹ́rin anábì bí wọ́n ṣe kọ́ sí ẹ̀yẹn nìyẹn wọ́n sì rẹwà púpọ̀ wọ́n kọ́ látara gold fakultu liman hadal qasr mo wá ń bi àwọn èèyàn léèrè ń bẹ̀ wípé tálẹ́ńtò ní àgbékà yìí ilé ọ̀sẹ̀ yìí fàkọ́lù lọ́rọ́jù lè nìlà àrọ̀ wọ́n wá ń sọ fún mi wípé ọkùnrin kan lára àwọn lárúbáwá lónìí yón hadal kọ́sọ́ èmi ìjẹta ń bá sọ̀rọ̀ yìí lábáwá ni mí mi àlẹ́bí lábáwá ni mí àbí mo sì ní ọba ni wọ́n sọ fún wọ́n lọ́kùnrin kan nínú kọ̀rọ̀ṣì lónìí kúrùtù àìnà kọ̀rọ̀ṣì yún ìmọ̀nà hadal kọ́f tó bá tún sọ wípé ẹ̀ẹ́n tó bá rí bẹ́ẹ̀ èmi gẹ̀ẹ́ran kọ̀rọ̀ṣì mo ti jáde bíyẹ̀mí mo sì ní léyìí kọ́ọ̀lù wọ́n tún sọ wípé lè rọ́jù ní ummati muhammad wọ́n lọ́kùnrin kan lára àwọn ìjọ muhammad lónìí kúrùtù àìnà muhammadun ìmọ̀nà hadal tó bá sọ fáwọn kọlu lè Umar bin Khattab wọ́n ní Umar bin Khattab ló ní o ah Umar bin Khattab ló ní ilé wọn ní ẹ faqala Bilal Bilal wá ní ya Allah ìwọlọ́wọ́ bá ma alzantu qat illa sallaytu rak'atayn ní ìpèrún kan iláyé tí má ti ń pèrún yẹ tán àti bí sinásílà méjì wà máa sọ́ọ̀bà ní hadathun qat àgbákò kan ò ṣẹlẹ̀ sí mi fìtínà kan ò ṣẹlẹ̀ sí mi iláyé ìlà asàfùnmà wà máa sọ́ọ̀bà ní hadathun kọ́tù bákan náà ẹgbẹ́ kan ò sá sí mi lára àbí kí n sẹ̀gbẹ́ bóyá mo tọ̀ àbí mo lọ sígbọ̀nsẹ̀ ìlà tàwàdọ́ àtọ̀ ìndàhà àfi kí n gbìyànjú pé mo ṣàlùwàlá tí má di sígbọ̀nsẹ̀ yẹn tán wa ra'aytu anna lillahi alayya rak'atan ó padà wá rí i pé mo wá rí i pé mo ní náfìlà méjì tí mo gbọ́dọ̀ máa yàn fọ́lọ̀ ní gbogbo ìgbà bẹ́ẹ̀ tí má di ṣàlùwàlá màá ṣe é tí mo bá lọ sọ ní tí mo tàbí wà láṣe máa ṣe náfílà méjì fàkọ́lá rasulullahi sallallahu alaihi wasallam bihima anábì wá ní á ah, bí a náfílà méjèèjì tó ń ṣe yí gan ló fi ń gbáwájú mi náà bàjẹ́nà tí mo fi ń gbùrù ẹsẹ̀ kó mọ́ gan ju lọ torí èèyàn dúdú rakuraku ni ọmọ ethiopia nígbà ẹni bìláàlì kèé lábáwá tẹ́bítà ni à lábá tó jẹ ní rárá ọ̀rọ̀ ẹ̀sìn islamu ti wá kò ní ṣe pẹ̀lú ẹ̀yà kan àbí ìran kan kò ní ṣe pẹ̀lú àwọ̀ kan pupa ní funfun ní àyìnrín ní òyìnbó ní alábáwá ní rárá iṣẹ́ ẹ̀sìn èèyàn ìgbàgbọ́ yẹn nú ẹ̀sìn lọ́nà bá fi ń sọ̀yàn lẹ́sàn-án islam ẹ wá wò torí mẹ́fìlà méjì tí mo ń yàn tó já sí pé kò ní sàlùwà láti kó sí méjì ó fi yí wọnú àlìjẹ́nà kò fánàbí muhammad alayhi salatu wasalam àná muhammad ni ó kì í sẹ́nìkan tó tó bá rí ẹ̀jẹ̀ mọ̀ mùsùlùmí àǹfààní náfìlà pọ̀ gan-an sẹ́tẹ̀ rí kí wàhálà ṣẹlẹ̀ síyàn bí àjálù bí ìdààmú kò sẹ́ni tó lè tọ́fò àkọ́kọ́ ni tó ọkọ́ ṣe ṣáájú tó mọ̀ ń sọ wípé he he abẹ́ntájọ sọ lóúnjà lánàá ni tó tàkàmọ́ mi he kọ́kọ́ lọ gbéyàgbé ṣe náfìlà tó bá ti fún bẹ nípa ìtún kírun lásìkò yẹn kọ́kọ́ lọ ṣe náfìlà náà ó rí pígbà tó fi ṣe náfìlà kan tó fi ṣe náfìlà kan ọ na sí ìṣòro yẹn ọlọ́run mú wa gbogbo tó fẹ́ lé lẹ́nu èèyàn níbi ìṣòro yẹn tí èèyàn wò wípé kò sí òfù mọ́ fún ara spiritually so àǹfààní mẹ́sìlá pọ̀ púpọ̀ ẹ̀tọ́lọ̀ bá ní kóró lọ́rùn à oore ńlá ni o oore ńlá ni tí ò máa rojú mo kankan sí ní náà ti ẹ̀ pé bí kì í èèyàn ẹ wa taa ba bá ń ṣe bẹ́ẹ̀ lábàtà àwọn ọmọ wa náà ń wò wá wọ́n ń kẹ́kọ̀ọ́ ẹ̀ lára wa ìyẹn ní òmò wọn adébí tó bá ti ní kódà à ń sọ fọ́kọ wa lóòótọ́ àmọ́ àmọ́ pé ẹni tí ó ya rẹ̀ fọ́kọ wa náà lọ́wọ́ bá subhanahu wa ta'ala ó yẹ kó jẹ́ àkídà mùsùlùmí tó bá nìkan béèrè tó bá nìkan gbá kó ṣùgbọ́n ṣàánú mi lẹ́yìn yẹn tẹ̀wá sọ fọ́kọ̀ tí wọ́n tàwọn ọkọ̀ wátà ń sọ yìí náà ni tí wọ́n lè dá àkàtí lẹ́yìn ọlọ́run bá subhanahu wa ta'ala ni wọ́n lè dá ọlọ́run lákọ̀ọ́kọ́ gbà lámàrí wa sí lọ́dọ̀ tábà ti ti ọ̀rọ̀ ọlọ́run síwájú lórí obìnrin Islam àti tí ń jẹ́ sọ̀dàkọ́t for voluntary giving so ká máa sì tọrẹ àánú bóòlù obìnrin islam ti gbọdọ̀ máa sì tọrẹ àánú sí ipò wọn islam ń fi ìtọrẹ àánú sí lọ́dọ̀ obìnrin nínú islam subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk